tọrọ ntí wọ́n dá gbogbo ntí wọ́n bá ti dá kò lè jọlọ bóyá màláìka ni o nígbà tó jẹ́ pé wọ́n dá ni kò lè jọlọ ọ̀kan náà àwọn ànábì ọlọ́run ni o kò lè jọlọ àwọn àlìjànú wọn lè jọlọ ká tó wá pé àwọn ọmọ èèyàn lásán wọn lè jọlọ ká tó wá pé igi tí ò lè mí tí ò lẹ́mì òkúta tí ò lẹ́mì omi tí ò lẹ́mì ẹni bá ń bá irin sọ̀rọ̀ tí ń bá òkúta sọ̀rọ̀ tí ń bá omi sọ̀rọ̀ làákàyè ti dàrú nítorí gbogbo tá a kàálẹ̀ yìí ìtọ́lọ́wọ́n bá dání àwọn tí wọ́n lẹ́mí gan tí wọ́n súnmọ́ lọ́wọ́n bá bí àwọn màláíkà àtàwọn anábìyà ọlọ́run táwọn jẹ́ abara èèyàn a ní wọn ò lè jọ́lọ̀ ká tó wá pé ní tí ò lẹ́mì èèyàn ní nìkan kan tí ó máa bọ tí ó máa tapò sí àfikọ́jẹ́ ní tí làákàyè ti dàrú kí làákàyè wọn bá dàrú yìí òun náà ni ọlọ́run bá fi rán àwọn anábì ọlọ́run wọlé ayé ipe kan wá jíṣẹ́ fáwọn ọmọ èèyàn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní fa'lamu annahu la ilaha illallah wastaghfir li dhanbik ẹ lè mọ̀ pé kò sí ẹni tá a sìn tọ́lẹ̀tẹ̀ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run tó dá yín ẹ̀yin gbọ́dọ̀ mọ ọlọ́run torí aníbùkátà sọ́lọ́run ọba nílé ayé táwọn bá a ṣe jòkó lẹ̀ ẹ ọlọ́run la fẹ́rí kanlẹ̀ fún tá a bá dìde ń bí sìn gbogbo ìtajà tá a mọ̀ láàmú wákàkì tá a láàmú apèjà wọn ọlọ́run tá a bá fẹ́ jáde ńlé apè ọlọ́run bisimilah tawakalitu alàlá wàlá haúlà wàlá kúwọ́ta ilà bìlà à ń jáde lọ́lẹ́ nínú wọ́ ọlọ́run pẹ̀lú orúkọ wọ́ ọlọ́run agbára ti wọ́ ọlọ́run kò sí tí ó yí padà lẹ́nì nínú kádàrá wa nínú ayé wa àtagbára tí ó fi yí padà àfi pẹ̀lú àṣẹ wọ́ ọlọ́run abátúnfẹ́ gúnmọ́tò àtúnú bisimilá subhana lẹ́tì sàkàrà lẹ́nà hádà wọ́n má kún nàlá wọ́n yìí náà ilà mímọ́ fún wọ́lọ́hun títóbi wọ́lọ́hun wọ́lọ́rọ̀ wọ́lọ́sẹ̀rọ̀ fún wa e, ipa wọ ọ̀ka a lè darí ẹ̀ ní tó fi mọ̀ pọ́lọ̀ níbọn darí ẹ̀ ni pé nígbà míì ọmọ gùn kan gùn lọ yóò sì yarí mọ́ lọ àwọn sọ fọ́lọ́hun bá pé tó níta gùn yìí bí ṣe ń lọ yìí ìwọ́lọ́rọ̀ ọ̀hún alágbára agbára ti ti tiẹ̀ ojú tiwa lọ torí òun ní gbà wá lọ òun ní ràn wá lọ́wọ́ àmàpá padà padà wá sọ́dọ̀ rẹ̀ àmọ́ mọ̀jì á ti wá ń sìn mọ́sà sànù wa já sọ̀láyọ̀ níta àmọ́ wínú jama tàbá tún darí dé àfẹ́ wọlé a ní bisimilá wọlájìnà wà bisimilá kharajìnà wà alàláhi rọ̀bìnà tawakkalina ọlọ́run àtún wọlé o anábì ní tẹ́ bá ní bisimilá kẹ́tọ́ wọlé anábì ní gbogbo àwọn àlìjánu burúkú tó wà nínú lẹ́yìn kálukú wọ́n sì pòórá bisimilah pẹ̀lú orúkọ ọlọ́run tá a máa gbóúnjẹ síwájú wa kí náà sọ bisimilah jẹun tán kọ́ alhamdulilah adúpẹ́ fún ọlọ́run allah allah allah allah allah allah àtúnfẹ́ sùn kí náà wí jama allahu la ilaha illa huwal abatun ka ayatul kursi allah allah àtúnjí láàárọ̀ kí náà wí alhamdulilahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur allahu akbar lílọ bíbọ̀ wa àfi ká máa wà náà lọ́wọ́ pẹ̀lú Allah bá wa ń di ọjà wa taburú bá ń bọ̀ lọ́ọ̀kan Allah Allah Allah Allah tẹ́yìn ọba wa máa Allah yẹn sẹ́rí pété ti bàjẹ́ ọ̀dá Allah mà ọwá gbé ẹ̀mí rẹ̀ yìí ọwá gbé ilé nǹkan nínú tí Allah dá èyàn náà mọ̀ pé ọ̀rọ̀ ti dàrú ọlọ́mọdé wà rú ọ eléyìí ni àkọ́kọ́ pilẹ̀ ká mọ ọlọ́run ọba wa Allah náà sì lọ́lọ́run gbogbo tó kù lẹ́yìn Allah creation ntọ́lọ́ndán Allah nìkan ni creator creator ni agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ òun ní bẹ kí gbogbo bẹbẹ ó tó máa bẹ nígbà tí gbogbo nǹkan tó ń bẹ náà bíbẹ rẹ náà ni ó fi rọrùn fún gbogbo tí ń bẹ tí ń fi ń bẹ tí ó wá sí gbogbo bíbẹ mọ́ Ọlọ́run ló kù tí ó máa bẹ ìgbàgbọ́ tó gbádùn òun ló máa sìn tó sì ń dìrànlọ́wọ́ òun ló ṣe òun ló máa pè é àtúnwá ní bùkátà sí Allah tó bá gbé wa sínú sàárè ìjàmọ́ àkọ́kọ́ béèrè tí wọ́n béèrè òun náà ni pé má rabbuka ta ni ọlọ́run ọba rẹ̀ Allah ta ni ọlọ́run ọba tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sìn téèyàn bá rí Allah pè wàhálà ti bá yẹn nínú sàárè tó àdújọ́ al-kiyama jama tó bá kó wájọ ọyẹn limanil ni ta lọ́ba yín lè ní ta lọ ga yín lillahi wahidil kahar ọlọ́run náà fúnra ẹ̀ lẹ́sìn pé níjọ́hún gbogbo yín lẹ́gbàgbé tẹ́ ń sìn láyé yọ wá ku kẹ́ ẹ máa wọ ojú rere Allah alijanna tá a wọ̀ ta ló àwọn tí wọ́n wọ̀ náà fún wọn Allah àtàyé àtọ̀run wa a gbọ́dọ̀ jìnnà sí Allah káwọn bá ní problem ilé ayé àti àwọn àmọ́ ọlọ́wọ́n báyìí pẹ̀lú ròyìn rẹ̀ ẹgbẹ́ bá wọn fà sí sàlàyé fún alátijọ́ yìí lẹ́yìn náà àmọ́ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ipe òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní abduhu wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ní anabi yẹsọ ọlọ́run o agbọ́dọ̀ tẹ́wọ́ sí aláàkọ́ àyìn eh, agbọ́dọ̀ tẹ́wọ́ sí Muhammad kó sékí ni kọ́ran wa lọ́wọ́ agbọ́dọ̀ pé Muhammad kó fún wa ládìsíkì agbọ́dọ̀ máa Muhammad eh, àtìlẹ́yìn ọlọ́run àtàtìlẹ́yìn anabi ọ̀rọ̀ burúkú ni kò sí ti jẹ́ mẹ́nu ẹ̀sìn àtìlẹ́yìn Ọlọ́run nìkan ànábì gan fún rẹ̀ òun kàn ń bẹ lọ́hùn tí máa ń sunkún lóru tí máa ń pè é tí máa ń bẹ pé Ọlọ́run wala takilni ila nafsi tarfata ayn wọ́n Ọlọ́run wọ́n sì dúró àánú rẹ̀ kúrò lára mi léòn dé wọn gbà téèyàn fi díjú tí fi yájú padà òde wọn gbà téèyàn fi sẹ́jú bó ṣe kéré tó wọn kájú àánú rẹ̀ kúrò lára mi wọ́n Ọlọ́run inú àdúrà tá ànábì àṣìṣọ́ rẹ ní kéèyàn máa pé ànábì eh, gbé yín o eh, ànábì ńbẹ lẹ́yìn yín o òjíṣẹ́ ọlọ́run a máa tẹ̀lé súnà rẹ̀ òun ní fàwa lọ́wọ́jú ọlọ́run ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì nù ọmọ ọ̀jì alùsùnà ní jẹ́ alùsùnà ni pé ní ti ń tẹ̀lé ànábì náà ń pè bẹ́ẹ̀ tọ́ba ti wá jìnà sí alùsùnà ó ti jìnà sí ànábì nìyẹn nítorí pé kò sí òdodo míì máa láyé ọ̀dọ̀ alùsùnà ló wà òdodo yẹ kan tó kù láyé bọ́ ọba lọ tọ́ ọba ọ̀padà rí pé ní tí wọ́n ń sọ náà lódodo torí àwọn kí wọ́n sọ ànábì ló ṣe kí ni ànábì ló sọ níparí ọ̀rọ̀ mi ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni marifatul abdi e, dina kí mùsùlùmí ọmọ ẹ̀sìn tí ọlọ́run ọba fi rán ànábì sí tó bá ti ẹ̀sìn yẹn náà lẹ̀sìn islam inna dina indallahi al-islam ẹ̀sìn òdodo ẹ̀yọ̀ kan tó kù lélẹ̀ ayé ń sìn islam nìkan ni ẹnìkan sẹ́ndì clip kan sí mi sí rí whatsapp láìpẹ́ ẹ bàbá pásítọ̀ ọ wá ní kí gbogbo àwọn ọmọjọ kí wọ́n káwọ́ sókè ni wọ́n fọwọ́ kan sákàrí wọn private party wọn ni wọ́n fọwọ́ kan kálukú wọn káwọ́ sókè ni wọ́n check ẹ̀ ayáwó ọmọ lọ sí kí ló fẹ́ bí yín sí ẹ dákun ọ̀wọ́n fọwọ́ kan wọn lábẹ́ professor bẹ́ẹ̀ ni wọ́n o nínú àwọn tán káwọ́ sókè mẹ́dù dọ́kítọ̀ ń bẹ́ nù wọn ẹ ṣe wá gọ̀ báyìí is it religion ṣe ẹ̀sìn náà tún lé lẹ́yìn jama wọ́n sì ń káwọ́ sókè báyìí sì ń fọwọ́ kàn wọ́n lábẹ́ jama mùsùlùmí ọ̀kan ní europe ń jò ní ó sì ní gbogbo àwọn ọmọ àjọ kan mọ̀ bọ̀ ọlọ́run ọmọ sọ̀rọ̀ tí wọ́n ní ó sì mú búlálà yín sì ń fún wọn fáì yọ gba tí a yọ lọ èmi náà tún dé fáì mo ní ẹ̀dá kò sáà nábì Ìsá náà ló mú eléyìí wá kálukú kan ya bàtà ní ẹ̀sìn tó bá wù Islam nìkan lẹ̀sìn má darẹ̀ láàmú Islam nìkan lẹ̀sìn Ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀sìn yìí ibẹ̀ ibẹ̀ lọ́ọ̀mọ tí mọ̀ntọ́ wá ṣe láyé ó sìn Ọlọ́run bá yẹn ọmọ bẹ́ẹ̀ tó bá ní sọ̀rọ̀ gbogbo challenge tó bá ní inú ẹ̀sìn yẹn lọ́mọ wá sí òní wá sínú ẹ̀sìn mi torí kò sí nǹkan kan bò mí ìmọ̀ irọ́ ibi òdodo wà ní ìjọ kan ọlọ́run ìsìn lọ́n lọ́kan èkó bùkátà síwájú ọlọ́run tó lágbára láti bí àbùkátà ẹ̀sìn rẹ̀ ò ní dàrú ò ní chẹ́ǹjì ẹ̀sìn ó sì máa sọ fáwọn ọmọdọmọ rẹ pé ká má ṣe sinmi lẹ́yìn kínní lẹ́yìn sílá ẹ̀sìn náà ọwọ́ akọ ọlọ́dà àwọn afá ọmọ ọmọ sí pẹ̀lú ẹ̀rí alukur'ani àti kínní àti sunna gbogbo tó bá ti ní kó o ṣe tó bá ti pè lẹ́sìn ọkàn béèrè pé ibo ló nínú Kùránì ibo ló nínú sunna tí ó bá ti sí ń bẹ̀ kì í sẹ́sìn mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run mọ́sà fi yé wa o tába ti wá kú tába ti gbé wa sínú sàárè wọ́n nìkan bẹ́ẹ̀ ta yìí ni wọ́n béèrè lọ́wọ́ wa ta lọ́lọ́wọ́n ba rẹ̀ ta là nẹ́bi ta ránṣẹ́ ọ ẹ̀sìn wo lẹ́sìn rẹ̀ tí ìbá ti fẹ́ẹ̀lì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ tọ́ba ṣe ti fẹ́ẹ̀lì ẹ̀yọ̀kan ó ti fẹ́ẹ̀lì méjèèjì tó kù ẹni bá rí ìbéèrè dáhùn tó ní Allah ni Muhammad ni Islam lẹ́sìn òun ti kú eré yóò máa gbádùn ní táyé parẹ́ ẹni bá lọ lè ṣe míì àbí kò gbà nábì gbọ́ àbí ń sẹ̀sìn míì kò ní dé sí fọ̀ háà ní òwì wọ́n ní wọ́n wá lù ní òdùrọ̀ wọ́n ní gbogbo tọ́lọ̀ ń dá pátá ní ọgbọ̀n gbà lẹ́yìn àlìjànú àtọ́mẹyẹ nìkan yóò wá bẹ̀rẹ̀ wàhálà yóò mọ̀ wá fòrò sáré títí táyé ìparẹ́ tọ́ba wa dípọ́ lọ́n gbá yìí dìde yóò tún wá wọ̀nà àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti rí ìmọ̀lẹ̀ Islam ọlọ́mọsábà fìmọ̀lẹ̀ náà hàn wọ́n tí wọ́n bá ti wá rí ọlọ́njà àwọn náà lè gba Islam gbogbo àwa tó jẹ́ pé àti wàánu ẹ̀ àdáwò tí bá yẹn tẹ́yìn fi kú ọ̀nbẹ ọlọ́mọdé àmà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.